التي لأجله خلق في الدنيا لأنه تنوعت أفكار الناس في هذه المسألة يعني مسألة أهمية خلق الإنسان على سطح الأرض فمن الناس من يرى أنهم خلقوا ليكتسبوا الذكرى الأبدي فيسعون وراء تحقيقه بكل من الأسباب الجالبة للذكر الأبدي كالسعي لطلب المال وإنجاب كثير من البنين وطلب الجاه والمكانة الرفيعة وتحقيق نيل السلطة الدنيوية ولا شك أن هذه الفقرة فقرة خاتها لأنها تتعلق بأمور الدنيا فقط وقد حذرنا الله سبحانه وتعالى عن التمسك والسعي بمتاع الدنيا قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم اعلموا أنما الحياة الدنيا لعب ولهو اعلموا انما الحياه الدنيا لعب ولهو وزينه وتفاخر وتكاثر في الاموال والاولاد كمثل غيز عجب القفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون خطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور هذه هي الدنيا هذه هي الأوصاف التي وصف الله بها الدنيا ومن الناس من يسعى في الدنيا ويطلب واعتقدوا أنهم خلق في الدنيا ليتمتعوا في الدنيا ليتمتعوا فتراهم يأكلون ويشربون يأكلون كل ما شاءوا ويشربون كل ما يريدون بدون أن يقيدوا أنفسهم بما ورد في كتاب الله وفي سنة رسوله صلى الله عليه وسلم من تحريمه وتحليله إنما هذا وعيشة الحيوانية كما قال سبحانه وتعالى في سورة محمد ذرهم يأكلون ويتمتعون ويلئهم الأمل فسوف يعلمون وقال تعالى في سورة الحج وقال تعالى والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم هذا وقف ولون وبعض atọrọ ìkẹ́ ọlọ́run àti ìkẹ́ rẹ̀ fún aṣíwájú wa nábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ ọlọ́run bá kó fi ìkẹ́ yìí kó fi kárí gbogbo wọn gbẹ̀ntí bá ń tọ́ ìlànà ànábì tó fi di ọjọ́ gbogbo gbà ní gbogbo àsìkò náà lọ máa ronú kó máa bíra rẹ̀ ipé nítorí kí ni òun fi ń ṣẹ̀mí nílé ayé yìí pé kí ni pàtàkì ṣíṣẹ̀mí láyé òun gangan torí pé kí ni ìròrí àwọn èèyàn tanawa'at afkarun nas fi hadhihi al-mas'ala nípa ọ̀rọ̀ yìí ipé nítorí kí láwá ṣe láyé gan ìròrí àwọn èèyàn wà lóríṣiríṣiríṣi ni ohun ìròrí pọ̀ táwọn èèyàn ní nípa pín táwọn wá ṣe láyé lára àwọn ìròrí àwọn èèyàn lára nǹkan tó wá ń ṣe láyé ẹlòmí gbà pé tó ń wáyé fún òun náà ni tàkíkù àdíkọrọ al'abadi òun náà ni kóhun ní in tí wọ́n ma fi rántí òun lọ láìláì tó wọ́n fi ní tánmà láyé kọ́rà tó wọ́n bá kú tó wọ́n tó ma ṣẹ́kù lọ ẹlùmígbà pé ń tàwà ṣe ń lè ayé nù irú àwọn ènìyàn yìí lẹ́mọ̀ rí wọn ni wọ́n ma wákà kiri pé bóòlù àwọn ṣe gbọ́dọ̀ lówó torí wọ́n gbà pé owó òun ni ó jẹ́ kíyàn ọmọ bẹ̀lọ láíláí kọ́dà tí yàn bá tán àbúrú àwọn ènìyàn lè ní ọ̀rọ̀ owó kọ́ tí tó bá lówó tó bá lọ́mọ ọlọ́mọ òun fẹ́ ṣẹ́kù láíláí ó sì gbà pé tó lè mú ṣẹ́kù òun náà ni ọmọ ẹlòmí gbà pé alìjá iyì kí mo lówó tó bá níyì irọ́ ni àìmọ̀yàn tó lówó tó rẹ̀ tán òun ni tí a bá lówó yẹn iyì lè yán wá kiri ọ wà wá ọ̀nà tí ó fi níyì àwọn ẹlòmí ní pé al-makanatu rafi'a was-sulta ad-dunyawiyya ipé ọlọ lè wá ipò ni èyàn wá ipò èyàn wá agbára tó fi wà ní ààyè tó ga pé ni ò ní jẹ́ kíyàn tán láìláì tí ẹ bá ti ẹ̀kú àwọn èèyàn padà máa rántí èèyàn tó léyìí ẹ̀yà kanu nínú ìròrí àwọn ènìyàn tàbá wo ìròrí yìí yóò rí pé lọ́dọ̀ ah, ni pé àwọn ẹni ẹni tí bá ń ṣe báyìí ó ṣe so pé tó fẹ́ náà ni pé ó ti mọ̀ pá kò nílé ayé yìí àmọ́ kán mọ̀ pé wọ́n náà wáyé kán mọ̀ so pé ẹni tó bá wá ìrántí fún ara rẹ̀ àwọn ó sì dá sórí ilé ìta bá wọ al-Qur'an táwọ hadith Nabi sallallahu alaihi wasallam ni ó rí pé al-Qur'an jẹ́ kó yé pé ìròrí tí kò bá mú ni nítọ́lọ̀ ní káwá ṣe láyé kọ́rùn tahqiqu dhikril abadi nítọ́lọ̀ ní káwá ṣe láyé kọ́rùn pé tí wọ́n fi máa rántí yín lọ láyé láyé nítọ́lọ̀ ní káwá ṣe láyé kọ́rùn sọ́nà ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé jẹ́ kí n ṣàlàyé ìsẹ̀mí ayé fún yín kẹwò báwọn tí wọn kì ń tọ́rọ ọlọ́run ọbọ̀ òye báwọn ṣe ń lò sẹ̀mí ayé wọn ọlọ́run bá ní i'lamu annama al-hayata ad-dunya la'ibun wa lahwun olúwa ní ṣe rí sẹ̀mí ayé yìí àwọn èèyàn ń wọ́n wọ́sọ aṣọ tí ó jẹ́ ọ̀ṣọ́ watafakhurun wọ́n mọ̀ ṣe fàárí fúnra wọn bil amwali wal aulad wọ́n ma ń fi ọmọ yàní watakathur fil aulad wal aulad fil aulad fil amwali wal aulad wọ́n ma ṣe fàárí pé mo lówó jù ọ mo lọ́mọ jù ọ tún táwọn èèyàn ń wá kí àìjẹ́bẹ̀l kò fàárọ̀ nẹ́bẹ̀tù lọ́dà gẹ́gẹ́ bí ẹni pé òjò tó rọ̀ tó wá rọ̀ sí irúgbìn tí irúgbìn wá hù jáde tó wá ṣe pé àìjẹ́bẹ̀l kò fàárọ̀ nẹ́bẹ̀tù tó yẹ pé bí irúgbìn yẹn ṣe wá fáìn bó ṣe dá tó ìwọ̀n ń wu àgbẹ̀ tó gbìn gan pé ah, ah ẹ igi ṣe fáìn ẹ bí àwọn nǹkan tí mo gbìn bó ṣe dá olúwa ní tó bá dá báwọn tó wù ọ́ tí ń wù ọ fásitì kò kan ọlọ́ni thumma yahij tó bá dásìkò kan igi yẹn yóò padà wá gbẹ watara'u musfarran kódà yóò gbẹ débi pé yóò padà wá di yẹ́lò tí ó pán tìmí ó dúdú ọlọ́wọ́n bá níbi ṣẹ̀mí ayé sí rínú ẹni pé gbogbo tó bá lé tó lé ó lé owó ó lé iyì ó lé gbogbo ẹ̀ yóò padà wá rí pé yóò bí igi tó bá gbà tó yóò kódà bí igi tó ni lágbájá ní so wọn lọ́wọ́ níbẹ̀ wọn lágbára ń tó bá yá agbára yán padà rọ gẹ́gẹ́ bí igi náà ṣe máa ń rọ gẹ́gẹ́ bí àwọn ewé oko bí ṣe máa ń rọ kódà tó bá rọ tán yóò tó jóná ẹ̀rí nínú àwọn olórí Nàìjíríà gbà kan ẹni tó bá ń rí gbogbo àwọn social media ní ìsinyìí ẹ̀rí wọ́n sì rọ agbé sórí social media Allah Akbar ohun tó ṣe pé náà ni ó dúró tí wọ́n sọ pé my people inshallah ẹ̀rí báyìí mo lọ wá di ẹni tí ò lè gbé ọwọ́ mọ́ tí ò lè so lè yẹn ó yẹ kó tó ọmọ ènìyàn kí yọ́n mọ̀ pé gbogbo pé tẹ bá sí wọn kúrò àyílé ní sí wọ́n ti gé ní síkọ̀rọ̀ lágbàjì wọ́n ti ní ìrántí láíláí àmọ́ kí ló wúlò fún kí ló jẹ fún láyé rẹ̀ gẹ́ni ò ti wúlò fún mẹ́yìn ká tó wá súnmọ́ yakúnù kùtọ́mà tí ó jóná parapari tó pé ẹni tó gbìn gan mọ̀ pé àá pé àà eh, ah, ọ̀gbẹ̀lẹ̀ tí wá pa gbogbo àwọn igi yìí ẹni tó bá wo bí tí àwọn olóǹkan yìí tẹ bá wo àsìkò òjò kí wo bíbẹ̀ wọ́n ṣe dìbámú gbogbo gírin lọ kájáde ní ìsìnkàrò léwòta tí a lọ bá rí ọlọ́lá tán o tán gbogbo wàhálà tó fà tán orówó tán oríyì tán orípò tán fàtàrà musfarran yóò padà jóná yóò padà dúdú gbogbo padà rọ́ ọlọ́run bá ní tó wá rí báyìí tó wá ṣe pé tó fayí lónà wa fil akhirati adhabun alim adhabun shadid olúwa tó bá jọ́gbìn alkiyama ìyà tó lé ń bẹ fáwọn kan wa maghfiratun minallah àwọn kan sì mẹ́tọ́ ipé àforíjì ọlọ́run ọba àti warduwan àti àyọnu ọlọ́run yóò jẹ ti wọn látara pa ṣayé àwọn rìn ní rìn tí ẹmọ fi ń rí yọnu ọlọ́run ọba ọlọ́run ọba ní wa mal hayatud dunya illa mata'ul ghurur olúwa ní ṣẹ́rí gbogbo ìsẹ̀mí ayé yìí ìgbádùn ẹ̀tànjẹ ni ìgbádùn ẹ̀tànjẹ náà ni ṣẹ̀mí ayé yẹn ni pé gbogbo ẹni tó ń bá níròyìn wọn òfin ní tán láyé rẹ̀ ni ó ṣàṣìṣe àwọn kan bẹ àwọn ní ayé yìí àwa gbádùn ni gbádùn láyé ayé ayé gbádùn ni so àwọn tí wọ́n jùtú báwọn náà lọ àwọn ni wọ́n dáwọn káwọn wá gbádùn láyé tẹ́bá ń sọ fún hmm, hmm, hmm, ah, ah. ẹ pé tọ́lọ̀ ń gbínú ìgbádùn àwáyéwájáyé ni oróyìn wọn ipá àwọn ẹni wọn yìí ìṣẹ̀mí ayé wọn ìṣẹ̀mí burúkú ni irú ẹ̀rùn ní báyìí tó bá wáyé wá jayé òun náà ni ọmọ ẹni tó bá wùn lò wọ́n wọ́ ìsẹ́nìkan tó lè sọ fún ọmọ wọ̀rọ̀ aṣọ ni bá ní pé ànábì ní kí aṣọ yín kọ́mọ́ kọjá kókó ẹ̀ṣẹ̀ ní náà náà àìrọ́ dákùn ẹjẹ́ ìjábò obìnrin ọlọ́nìkẹ́ gbogbo ara yìí ni gbogbo ń tẹ bá lóyọ ọlọ́nìkẹ́ bókẹ mọ́jọ ọmọ ìrìn àìrọ́ òun sáyé tó wọn wọ́n sáyé so kò ní ráyè fún ẹ̀sìn so tí ó sáàmà wá kílẹ̀ ní bí ó ṣe jayé yóò jẹun tó wù yóò mú tó wù so gbogbo tó bá wù ní ó ṣe bẹ́ẹ̀ ni gbogbo ọmọ ènìyàn tí bá ti ń ṣẹ̀mí láyé tó ní gbogbo tó bá wù lò wọ́n bá ṣe so pé tó bá wù lò wọ́n jẹ yóò jẹja yóò fagbó yóò mú tí gbogbo ọ̀nà bú lọ́sàwá láti fi gbádùn ayé so Olúwa subhanahu wa ta'ala onírú àwọn ẹni báyìí ojú ìwọ̀n fún wa nínú suratu Muhammad ó ní walladhina kafaru ó ní ṣẹ́rá àwọn kèfèrí wọ̀nyí yatamatta'un àwọn gbádùn wọ́n mọ̀ gbádùn nílé ayé ni wa ya'kulun wọ́n ti ma jẹun kama ta'kulul an'am gẹ́gẹ́ bá àwọn ẹranko ṣe ma ń jẹun wọ́n kàn jẹun yóò yóò sì tún yóò jẹun yóò yóò yóò ike ìṣẹ́bí ìjọ kan lè oúnjẹ yọ bọ́ lẹ́nu wátà nílé jẹ mọ́ ó gbé iṣẹ́ lẹ́nu báyìí bọ́rákùn nílé jẹ tẹ bá rí ẹni tó bá dàgbà dáadáa wàláì tẹ bá rí ẹni tó dàgbà ẹni tí bá ń ṣe fìtínà ayé kàkiri yóò rà ara rẹ̀ jẹ́ pàtàkì jùlọ kó tẹ wá rẹ̀ tó lówó tó lówó tó wá dàgbà age of 90 over 95 bá ní bẹ́bá ni ẹsùn lérí bẹ́ẹ̀dì kò lè gbádùn rẹ̀ so gbogbo eléyìí èyàn mọ̀ pé ah ẹwù báyìí èyàn àwọn ẹni tó bá nírò rí wọ́n pé ah wà láyé gbọdọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọ̀rọ̀ arísìkì yìí o ní bí dáná ọ so náà ni pé èyàn gbọdọ̀ rún nípa ìṣẹ̀mí ayé yìí wípé tọ́lọ́wọ́n bá fi wá sílé ayé fún ká máa ọlọ́wọ́n bá tó ń ròyìn àwọn tí wọ́n rí báyìí sọ pé ìgbádùn ìgbádùn ìgbádùn ìgbádùn wọ́n sáàmù wákàkiri wọn ò ní fẹ́ kí ẹ̀sìn ọlọ́wọ́n bá kó dé àwọn wọn ò ní fẹ́ kó fi ọlọ́run kó dé àwọn pé abúlóṣẹ́ ah, kí n ṣe kí ni tè kí ló kí lọ́lọ́run fẹ́ ń bí nǹkan yìí gbogbo ń tàbá ṣe ń ṣe láyé wa kò sí ń tọ́lọ́wọ́n ọba ọ̀dá sí fún wa ọfẹ́ wówó ni ọlọ́run ọba dá sí fún ọ kódà gbogbo tó bó lè òkèèyàn jẹ́ bó jẹ́ ó wà nípò ní ọlọ́run bá dá sí pébò ló ṣe lò ó sí nípò ní ọlọ́run dá sí pébò ló ṣe lò ó ọkẹ́kọ́ ní kọ́dà gbogbo ẹ̀kọ́ ayé tán kọ́ medical doctor ní ọ́ni lọ́yà ní ọ́ni ọlọ́run ṣàlàyé bó ṣe lò wọ́n ó ma pé é mo ti wọnú fìtínà báyìí aráàmù ní bá kì yìí ẹ dákun ìgbà tí lọ́yà ọba kọbì kan láti jẹ tí ó kọ pébì kan lè ní olé ah these are our professional tó ipin tó wá ń wíkí inú torí àwọn tán dá profession ń lẹ̀ ìyà táwọn náà jẹ ni wọ́n náà jẹ pẹ̀lú wọn amẹ́n tó ń bá fẹ́ yọ mẹ́ náà rádúkẹ́ ẹ̀rọ ìmì òní lọ bíró léyìí mùsùlùmí lè ní so bẹ́ẹ̀ ni gbogbo tí ẹ bá ń ṣe láyé tí ẹ bá bó ṣe mẹ́díkù rẹ̀ bó ṣe chátàdà ọlọ́run bá ń tún ròyìn wọn nínú àyà ọlọ́run bá níṣẹ́ rí àwọn tí wọn ọmọ jáyé lọ yìí olúwa ní dharihum anábi ní fi wọ́n lẹ́ yaqulu wa yatamatta'u kama jẹun kama gbádùn falala wa yulayhimul amal kó jẹ́ pé ìróngbà ayé yìí náà sáà ti yóò ti dí wọn lójú mo fẹ́ dì mo fẹ́ dà bá kọ́lẹ̀ ilẹ̀ ọ̀kan tán yóò tún ma wá kejì kejì tán ìkẹta ìkẹta ìkẹrin yóò ṣe ma wá kínú so yóò tún wá gbàgbé pé òun ò tó bẹ́ẹ̀ kọ́lá tó bá kọ́ odidi odidi flat tó bá kọ́ 3 bedroom flat kọ́dà kó kọ́ room and parlor self-contained kọ́dà kó kọ́ a single room o tó bẹ̀ kó níwọ̀n nìkan ní sùn gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀dì mi ní sùn rí àyìn náà ní tó sùn sí àyìn o tó bẹ́ẹ̀ o tó bẹ́ẹ̀ nínú yàrá ẹyọ kan o tó bẹ̀ kó níwọ̀n ló sùn gbogbo ẹ̀ tán so ká tó wá ní e, odidi ilé kan tẹ́lùmí ẹ bá rí fìtínà tẹ́lùmí ń bá kí ayé yìí àwọn ọmọ gan tó lò kọ́ dẹ̀ gan ọlọ́ọ̀lẹ́pa gbogbo àwọn ọmọ ẹ̀ gan mọ́ lójú tó kẹ́ ọmọlà ń wá fún ọmọlà ń sí kíní fún gbogbo eléyìí Ọlọ́run bá ṣàlàyé rẹ̀ fún wa pé ẹni tí bá ń ṣẹ̀mí báyìí ń tọ̀ kìí ṣe ayé tó wọn rán bí kọwá sí ní ṣe ọ̀ kìí ṣe tó wọn ní kọwá ṣe ń lé ayé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 ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله هذا منهم عبادة وليس ينفوهم مع الشرك أي من أراد أن يعبد الله عليه أن يجتنب الشرك بأنواعه أدى وقف ولو أبا أطري كيك فواسواج النبي محمد وقوة أرى النبي وصحابه قلوا بكفي كي كفي كاريوان Allah subhanahu wa ta'ala òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ní kòkó wa sínú ìdàmú òun náà ló ń ṣàlàyé ìṣẹ̀mí àwọn èèyàn tí wọ́n ń ṣe láyé nípa pé tí wọ́n rò pé ìgbádùn láyé wọ́n rò pé ìrántí láéláé láyé náà ní láyé náà ní ọlọ́run bá gbé wá ní ọ̀nà tó lágbára ọlọ́run jí kó yí wa pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun akọ́s nílò àfàmà àwọn fóònù bàlágà náà ń pẹ̀lú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó bá ṣe pé èèyàn fẹ́ kó mọ̀ pé hmm, nǹkan kan ò lé wọ́n tí mo ní ìdáyín fún kankan ju pé kẹwàá sìn mi lọ kọ́lọ́lọ́ tó yán èkè máa orí idú mi omi rìsíkì mi ò nídi oúnjẹ arìsìkí ọmọ orí idú wáyé tó ìmú ni mi ní ká fún mi jẹ kí a ti ẹ̀ fún yìí inna allaha huwa agbára yẹn yìí púpọ̀ jù agbára tó lè ju gbogbo agbára lọ bọ́lọ̀un ṣe ṣàlàyé fún wa lélẹ́ yìí ipé tó ní káwà ṣe láyé òun náà ni káwà sin ọlọ́run ọba káwà sin ọlọ́run Ibn Abbas radiyallahu anhu gbà tí ń ṣàlàyé ayà yìí ó ní ay li yuqirru bi ibadati taw'an wa karhan tọ́lọ ní mo dáhùn fún ni pé lè wá fi rinlẹ̀ láti kán fi ìjọsìn fi kán bà lè máa sin èmi ọlọ́run ọba tí mo fi dá wọn nánú tàwọ́ àánúwà kẹrìhàn wọ́n fẹ́ wọ́n kọ̀ wọ́n fẹ́ wọ́n kọ̀ ìyẹn ni pé ọmọ ènìyàn fẹ́ ọkọ̀ ní ó sin lọ́run àwọn ọ̀nà kankan lè gbà tó yẹ pé o ní mọ̀ kó ń sin lọ́run náà ni ọlọ́run ló sì ń sìn ìyẹn ni pé wọ́n yá alápòjú ẹ̀wọ́n ní sẹ̀wátá wá sí jùmọ́ àníṣìn àwá sin lọ́run tàwọ̀ pẹ̀lú pé ọlọ́run bá pa wá láṣẹ pé ẹ wá sí jímá àwátá ń kírun wákàtí márààrún à ń sin lọ́run pẹ̀lú tawa'an pọ́lọ́n pa wá láṣẹ bí ká mọ́ ṣe ṣẹwárí sin lọ́run ọba yìí náà bí yẹn bá ṣe ṣe sí lèyàn náà ṣe mọ̀ pé òun gbogbo nǹkan tó yẹ kó ṣe ní ṣe

àwọn àwùjọ kan wọ́n bẹ tó pé àwọn ẹ̀sìn kan bẹ tọ́lọ̀ ní kó ṣe tí ànẹ́bì ní kó ṣe àwọn tí ń bọ̀ lẹ́rù òun náà ni pé àwọn èèyàn mọ̀ bí ó pé kílódé kílódé kílódé tí ò jíun sí náà nù tí ò jíun sí náà tẹ́bá wu ẹlòmí irúgbọn rẹ̀ ó ti dán ní bléèdì dán bléèdì dán bléèdì kọ́dẹ̀ lómí àrárọ̀ irúgbọn wa rí bí irúgbọn obìnrin ìjàgbọn wa rí bí ìjàgbọn obìnrin gbàrọ̀ báyìí ha ha ha ha ha ha yóò ha dánù so torí pé kí ni kọ̀fẹ́ káwọn èèyàn bìí pé ha irúgbẹ́ wọlé ìdẹ̀ tó wá ń dálẹ̀ yìí ha irúgbẹ́ so bẹ́ẹ̀ ni gbogbo tí ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn tó jẹ́ pé wọ́n mọ̀pá èèyàn náà mọ̀ challenge ẹ̀ sí pé nítorí challenge àwọn èèyàn ẹlòmíì nítorí tí ó jẹ ẹlòmíì nítorí iye ayé ẹlòmíì nítorí torí torí torí torí torí torí torí ń kálukọ́ mọ̀ challenge ara rẹ̀ pẹ̀lú nǹkan tí ń ṣe so mi pẹ̀lú àwùjọ táàrẹ ni challenge wa ní ìsìn lérí ọ̀rọ̀ pé kí ló tó ń kírun so yíwọn kìí sí ẹ̀yìn kìí sí ẹ̀yìn fún yàn kìí sí ẹ̀yìn fún mùsùlùmí pé ah, ah, ẹ̀rí ọmọ wá sí jímọ̀ ah, ẹ̀rí mọ́ kírun in tí ó jẹ ẹ̀yìn fún mùsùlùmí anẹ́bí ní anẹ́bí sallallahu alaihi wasallam ó ní bada al-islamu ghariban oníjọ́ tí islamu yí bẹ̀rẹ̀ mo yé ṣe lànẹ́bí kama ṣe anẹ́bí ní yóò padà wá díwasa ya'idu kama bada'a tó padà wá dìbò sí bẹ̀rẹ̀ so anábi wọ́n ní fatuba lil ghuraba amú oríire oríire fẹ́ni tí bá ń jẹ́ àjòjì nígbà wọn ti pé àwọn òpin kí ló dé ewó tó ní tó ní ẹ̀sìn ọlọ́run ní kí ni ẹ̀sùn anábi ní lọ́kùnrin ni àti lóbìnrin ni anábi ni ẹniyàn mọ̀ kú so náà ni pé tọ́lọ́wọ́ bá ní káwá ṣe ń lé ayé kásìlọ́run torítọ́ ọfẹ́ ọkọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwọn ọ̀nà kan bẹ́ tó ikú tó bẹ̀kọ́ mọ́sílọ́run ó tó bẹ́ẹ̀ súnjọ́ tí fìtínà bá dé èyàn fẹ́ èyàn kọ́ ó pẹ̀ ọlọ́run ṣàánú mi kò sí bá rẹ bá múyàn ó pọ̀lọ́run so náà ni tawọ́ àárín wọ̀kẹ̀rẹ̀ hàn ó lè wá jẹ́ ti pálọ́mọ̀ fi pèdé ò ní pé pẹ̀lú ò ní sílọ́run yẹ pẹ̀lú ìtẹ̀láṣẹ́ ọlọ́run ọba bákanáà asùdí inú àwọn tàbí ó ní ọlọ́run bá dáwà nítorí ìbádà nítorí kásùn lọ́wọ́ ó wá ní ń bẹnú àwọn ìjọsìn ma yanfa' aw ma tanfa' àwọn ìbádà kẹ́mẹ́ tó pé ma ń ṣàǹfààní fún yàn yìí sí ṣàǹfààní bẹ fún yàn ìyẹn ni pé èyàn lè sẹ̀sìn tí wọ́n mọ̀ rò pẹ́sìn ní tó pé ò sí ní rí àǹfààní bẹ̀ láíláí ò ní ìtumọ̀ ìyọ́n láǹfààní pé ò ní rí ládá kankan níbẹ̀ òun náà ni ẹ̀sìn tí yàn bá ń sìn òun jẹ́ mùsùlùmí àmọ́ èyàn tó ń ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ̀n ọba èyàn jẹ́ mùsùlùmí ń ṣẹbọ ó jẹ́ mùsùlùmí bẹ̀rù ayé jẹ́ mùsùlùmí ó lásùkọ́ nulé nínú mọ́tò rẹ̀ ìmọ̀sùmọ́ra so ó jẹ́ mùsùlùmí mọ̀sógùn sọ́ra sígbẹ́rẹ́ sínsẹ́rí òsìnsọ́rùn jẹ́ mùsùlùmí ọmọ ńlá yọmọ fi wẹ́ ọlọ́sẹ̀ dúdú jẹ́ mùsùlùmí so gbúrú eléyìí

ẹ̀yin ni àwapọ́ ẹ̀dàkùn kí lọ́kàn mùsùlùmí kí kọ́ mọ́ lọ sí ìṣòru ara burú tàn tí wọ́n bá ń pọ̀ pé bídíà bídíà bídíà aburú ni ara rẹ̀ láàrin wọn ẹwọ wọn ní Táíwò ó tẹ̀ tí ọ̀rọ̀ tó bá ti gẹ̀rí pépà ó ti kọjá tó ti gẹ̀rí mídíà kí ní ó ti kọjá kama ní àwọn fẹ̀nu à ń pẹnu sọ ẹ̀dàkùn ìgbà tó ń sọ fún pé kọ̀rí ibù kí ló kan mùsùlùmí pẹ̀lú ìṣọ́ òru jàmáà kí ló kọ́ musulmi pẹ̀lú tàájúdì òru àwọn kìríyó ni wọ́n ní tàájú àwọn náà ní ìṣọ́ òru àwọn ni wọ́n ní kò sí tó kan musulmi jòkó sínú lè rẹ ẹ̀bẹ̀ lọ́hun ìyanáfílà tó bá yàn ìyanáfílà tó yàn kò ní ìdíkò náà ń jáde lọ́wọ́ lè kọ́ ẹlọ́ lè kóra ìjọ ẹwà wo lónìí tẹ́

tí ń fa tí ń fa ìsìn rẹ̀yìn obìnrin ẹ̀ ń rù kọjá gangangangangangangan ọ̀gá àà ó yẹ ká rí kankan sínú àwọn eléyìí o ẹ ti sínà lẹ́kọ́ aburú fún wọn so náà ni gbogbo bídá àti yẹn bá ń dákalẹ̀ aburú tí ma ń dákalẹ̀ nù so kò síndọ́ka mùsùlùmí pẹ̀lú ìṣòro lẹ́yìn náà ẹ bá wọn bẹ̀ ni àwọn náà ti ń ṣe nǹkan wọn tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ sẹ́wà dẹ́wà lè na microphone sí wọn ẹmọ̀ wá hó sí wọn ẹjọ wọn hó síra yín kò sí inú oòrùn yàn pé ayébẹ́ ah, ah, bá wáyà yìí ni so lẹ́yìn náà tẹ̀wà nìkẹ́ ìwá tó wá padà sí dsc ti ẹmọ̀ bíra yín pé ǹjẹ́ ń bẹnu ẹ̀sìn ti yín gbogbo àwọn bàbá lọrin gan èwo lẹ rí nù wọn tí ń kóbi olóbin jọ lóru tí ò ní jẹ́ kán súnlé wọn so irúgbórú bá dàbá yìí ibi tí mo fẹ́ sẹ́rí sí nìyẹn kò sí bí kọ́dà kan lo ọdún mẹ́wàá lè rẹ̀ wọn ní níládẹ́yọ̀ kan lọ́dọ̀ ọlọ́wọ̀n ládẹ́yọ kan òun ní nínú rẹ̀ tó bóyẹ̀ ní kí gbogbo ìbádà tí yẹn bá fẹ́ ṣe ìyẹn gbọ́dọ̀ máa béèrè pé bùlà nẹ́bì ṣe ní a ṣe ọ̀nà tí ó jẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà fún ìrìn náà ni sùdí ló fi ní pé wà mínú lẹ̀ ìbádà ti man tánfà wà mínú ha mẹ́lẹ̀ tánfà ìbẹ̀nú àwọn bádà tó pé yóò síyàn láǹfààní tí ó wúlò fún wọn tó gbà ládá lọ́dọ̀ Ọlọ́run ìtí yóò gbà ládá náà ní tí a bá ṣe pẹ̀lú al-ikhlas ìtí yóò ní ládá mẹ́ so kọ́lọ̀ ọba kó ṣàánú fún wa kó ṣàlékún àgbóyẹ̀sìn fún wa jù báyìí lọ اللهم انظر الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين الله